torí ètò wa ètò yín ètò ìdàgbàsókè nílẹ̀ oòdùà tó ń dé sójú ràn yín láti lè ṣe NTA ìkànnì oòdùà orúkọ tèmi bẹ̀rẹ̀ ti mọ̀ òun ni Abímbọ́lá Wọlé Aṣírun lọ́jọ́ tòní a máa mú oríṣiríṣi wá fún yín lèmi nípa àjọ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àti àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ àlejò wa ti wà níkàlẹ̀ àmọ́ ká tó ṣí ojú àlejò wa a sáré dókè lọ́hùn tá a bá padà wá ẹ máa pàdé àlejò wa lẹ́kùnrin padà bọ̀ láìpẹ́. ẹ kúlé ẹ̀yin tẹ́ ń wà ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà tó ń dé sójú wọn yín láti lè ṣe NTA ìkànnì Oòduà. Yorùbá ní pé ìlú tí ò bá sófin kò ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí òfin bá ti wà òfin ò mọ ọkùnrin kò mọ obìnrin kò mọ aboyún kò mọ aláìlera. àwọn mi àyè à wọ́n ní license original gan-an wà nínú rárá o original license yẹ kó wà lápò ẹ̀. nígbà tí ológun bílẹ̀ tó bá lóògùn tó lè lò tó máa ràn wá lọ́wọ́ tí a bá rògùn láti tà mọ́ á ràn wá lọ́wọ́ kí owó wa fi lágbára sí i gbogbo dọ́là tá à ń kígbe nígbà tá a bá kó jáde púpọ̀ jùmọ̀ tó ń wọlé owó tiwa náà wà lágbára sí i àwọn míì sì wá ní ó yẹ má bàa bọ̀ ń bí o ah. Ah, ayé dùn bẹ́ẹ̀ o irọ́ ni o tẹ́bá wá débẹ̀ tẹ́wá rí pé ayé kọ̀ọ̀kan ò dùn ìyàlẹ́ ń lọ jẹ́ ń bẹ̀ kò síṣẹ́ kò sówó. kánífà tèmi mọ̀ Brazil ni wọ́n ti ń ṣe àwa náà lè ṣe tiwa ká kó wọn jáde àwọn nǹkan táwọn èèyàn fẹ́ máa wá láti bòmíì láti wá wò nìyẹn culture wa nìyẹn. jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni orí ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà òun láwa òjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni lọ́jọ́ tòní a wà ní mínísítì tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àti àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà a wà lọ́dọ̀ akọ̀wé àgbà ti mínísítì tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àti òṣìṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà orúkọ wọn ni ìyáàfin Ìbùkún Òdúṣọ̀tẹ̀ ẹ máa bá wa kà ìyá wa ẹ káàbọ̀ sórí ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà ẹ ṣe gan ni o ẹ káàbọ̀. ẹ ṣe gan ìyá wa a fẹ́ mọ̀ nípa àjọ yín àti pé àwọn èèyàn kàn wò pé àjọ yìí jẹ́ tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ àti iṣẹ́ àwọn orílẹ̀-èdè wa nàìjíríà kí lẹ lè sọ fún wa ní ráńpẹ́ nípa àjọ yín. iléeṣẹ́ yìí pàtàkì jùlọ wọ́n dá sílẹ̀ láti lè máa wo bí àwọn òṣìṣẹ́ ṣe ń ṣiṣẹ́ pé kí wọ́n rí i pé wọ́n ń ṣiṣẹ́ wọn dáadáa pé kí wọ́n rí i pé wọ́n ń sanwó tó yẹ kán san fún wọn fún wọn lásìkò kó lè tún rí i pé ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ gbogbo eh, environment ibi tí wọ́n wà pé kí ó wà ní tónítóní kí gbogbo nǹkan tí wọ́n nílò láti fi ṣiṣẹ́ kó lè wà lọ́wọ́ wọn kó má sọ pé kán ṣe iṣẹ́ yìí kó dẹ̀ jẹ́ pé nǹkan tó yẹ kán lò wọ́n fún wọn wọ́n wá ń sọ pé wọ́n ṣiṣẹ́ dáadáa tí wọ́n bá dẹ̀ tó wá wà lẹ́nu iṣẹ́ tí wàhálà kankan bá ṣẹlẹ̀ bóyá ìjàmbá kan ń bá wọn lẹ́nu iṣẹ́ ó ní bọ́n ṣe láti gba ẹ̀tọ́ àwọn ẹ̀tọ́ àwọn ètò dẹ̀ ti wà nílẹ̀ tó máa fi lè gba ẹ̀tọ́ wọn so that kò sí pé wọ́n wọ́n fìyà jẹ ẹnikẹ́ni kò sí pé kó ṣiṣẹ́ kó má sanwó fún wọn tàbí kó gé owó wọn ní láàárín ọ̀nà kọ́ ti sọ fún wọn pé iye báyìí náà máa sọ fún wọn kó kàndé wá dé lọ́sàn-án lóru kọ́kọ́ ni pé wọn ò tún sanwó fún wọn mọ́ so gbogbo yẹn ni iléeṣẹ́ yìí wà láti mójútó ìjọba àgbáyé tó ń sọ̀rọ̀ nípa àwọn òṣìṣẹ́ ó ní oríṣiríṣi òfin tí wọ́n fi ń darí àwa gan níbí tó dẹ̀ fi ń darí gbogbo orílẹ̀-èdè káàkiri gbogbo àgbáyé Eh, àwọn là ń pè ní ILO International Labour Organization so gbogbo nǹkan tí wọ́n sọ ní organization yẹn nínú ìpépọ̀ yẹn àwa náà láti máa tẹ̀lé so that kò ní jẹ́ pé eh, àwa táwa ní orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ńdà tiwa ṣe à ń láti ṣe bí gbogbo ayé náà ṣe ń ṣe ni tí ìjọ̀gbọ́n bá dẹ̀ wà gbogbo ayé náà ló máa jọ dá sí pé ẹ gbọ́dọ̀ ṣe léyìí fún ẹnì kankan ní orílẹ̀-èdè yìí nítorí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ILO. Hmm, ẹ ṣe gan ìyá wa gbogbo tẹsán ẹ náà mo ti gbọ́ àmọ́ mo á fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ kí ni àjọ yín ṣe láti rí wípé ààbò tó péye ó wà fún àwọn ẹ̀mí àti àwọn òṣìṣẹ́ nípa ti ìlera. ẹ ní orílẹ̀-èdè tí wá ń bí òfin ti wà tó jẹ́ pé wọ́n pè ní Employees Compensation Act ní 2010 òfin yẹn wọ́n ti ṣe tó jẹ́ pé a ní nǹkan tá à ń pè ní social insurance scheme tí ẹnì kankan tó bá ní jàǹbá níbi iṣẹ́ tàbí tó bá bóyá ó ṣubú ni o ó wá kán lápá ó kán lẹ́sẹ̀ tàbí nǹkan kan wọ̀ nínú ojú hmm. tó jẹ́ pé ó yọ ojú ẹ̀ jáde kò lè ríran mọ́ tàbí omi gbóná dà lé lára tàbí oríṣiríṣi tàbí tiẹ̀ wá kú pátápátá òfin yẹn ó jẹ́ pé ìyẹn ni wọ́n fi ní aṣèlú iléeṣẹ́ ìmíì tó jẹ́ lára àwọn iṣẹ́ ìpele ìpele tó wà ní abẹ́ iléeṣẹ́ tiwa yìí tí à ń pè ní eh, the National Social Insurance Trust Fund nsitf so wọ́n á lọ fi ẹjọ́ sùn ní nsitf pé nǹkan báyìí ṣẹlẹ̀ sáwọn o níbi iṣẹ́ o kankan kankan wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe bọ́n ṣe máa ṣe ètò láti san owó tó bá tọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn láti san fún wọn bóyá tó máa fi ṣe ìwòsàn ara wọn ni o tó máa lọ hospital ṣe léṣe tọ̀hún tàbí kẹ́ ẹ tó jẹ́ pé bóyá ẹni tó ti kú tó máa fi san fún àwọn èèyàn ẹ̀ tó bá kù tó ti kọ sílẹ̀ pé àwọn tí wọ́n máa délé dòun nìyẹn so a ní iléeṣẹ́ yẹn but àwa níbí nǹkan táwa máa ń ṣe ni pé a máa ń lọ sí àwọn iléeṣẹ́ káàkiri káàkiri láti lọ wò wọ́n láti wo àwọn òṣìṣẹ́ láti wo bọ́n ṣe ń tọ́jú wọn láti wo bí ibi tí wọ́n tẹ̀ ti ń ṣiṣẹ́ bó ṣe wà ní bó ṣe yẹ kó rí wọn ò ní gbé nǹkan sọ́nà tóbi débi pé tó máa gbé wọn ṣubú tàbí kán kọ́ bóyá irú wọn kọ́ àtẹ̀gùn kán ṣe staircase kó má lápá tó jẹ́ pé àwọn èèyàn lè lọ yọ ṣubú àbí nǹkan kan bẹ́ẹ̀ so gbogbo yẹn ni àmójútó tàbí ń ṣe. ṣé ẹ̀bùn gbàmábìínú wà fún àwọn tó bá ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ àti wípé báwọn ṣe máa rí ẹ̀bùn yìí gbà tí wọ́n bá ṣèṣe wọ́n máa kọ wọ́n máa kọ̀wé ni wọ́n á kọ̀wé sí tó bá ibi iṣẹ́ wọn gangan gangan ló máa kọ́kọ́ sọ fún nǹkan báyìí ṣe mí o bọ́ tó bá yẹ pé bóyá. wọ ibi iṣẹ́ yẹn kò ń ṣe pé tìjọba nìkan o. ó ti o ibikíbi téèyàn bá ti ń ṣiṣẹ́ nítorí gbogbo àwọn tó ń gbàyàn síṣẹ́ ló yẹ kí wọ́n ní kán fi orúkọ sílẹ̀ pẹ̀lú wa ṣùgbọ́n àwọn púpọ̀ wọn ò forúkọ lẹ̀ ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ tí ẹni tó ọmọ iṣẹ́ yẹn tó bá mọ ẹ̀tọ́ ẹ̀ nǹkan tó máa ṣe ni pé ó máa wá sọ fún wa tó bá rẹ̀ ti lè sọ fún wa àwa máa gbé sí NSITF wọ́n máa lọ wádìí ilé iṣẹ́ yẹn wọ́n dẹ̀ máa make sure pé ilé iṣẹ́ yẹn ó ṣe nǹkan tó yẹ kó ṣe. ẹ ní báyìí wọ́n fẹ́ béèrè àwọn ọmọ kéékèèké tẹ tó ń ṣiṣẹ́ nígbà tó ti ẹ̀kan bẹ̀ ṣiṣẹ́ ṣé ilé yín àjọ yín ní ìkọ̀kan tó ìyẹn tó ń pè child labour. oyè tiẹ̀ e gan ó pẹ̀lú nǹkan tó tá ń ṣe ní serious issue ìdí ni pé ILO tí mo sọ yìí àwọn ò fi ọ̀rọ̀ ọlọ́mọdé ṣeré rárá pé àwọn tó máa gbé ọjà sórí ọmọ pé kán lọ tà á lọ́jà àwọn tó máa ní pé kí wọ́n ṣe lè tàbí kí wọ́n ṣe tọ̀hún àti ẹ̀faramọ́ rárá rárá ni nǹkan tá a máa ń ṣe ni pé a máa ń ní ẹ̀kọ̀ọ̀kan àádọ́ àwọn èèyàn síta tí wọ́n kàn máa lọ wo àwọn tó bá rí bẹ́ẹ̀ yẹn wọ́n á kó àwọn ọmọ yẹn tó bá kó àwọn ọmọ yẹn wọ́n á wá fi wá àwọn tó ní wọ́n so that automatically wọ́n á fi wọ́n sí school tó bá jẹ́ pé wọ́n fìyà jẹ wọ́n ni pé bóyá wọ́n ń ṣọmọ ọ̀dọ̀ ni àbọ̀ ń ṣe kinní kan àwọn èèyàn yẹn wọ́n á mú un àwọn ẹlòmíì nílùú yìí yìí bó ṣe dàbẹ́ ni pé kò kò wọ́pọ̀ pé ká máa gbọ́ púpọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn ti ń ṣẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ pé wọ́n gbé àwọn ọmọ wọn fi wọ́n ń ṣe iṣẹ́ tí kò yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n àti ní irú iléeṣẹ́ yìí sí ká sọ pé owó tó tó tó wà required láti fi ìjà ìjà yẹn ká ní àmì dáadáa ẹ̀ bá gbúrò wá jù báyìí lọ nítorí pé àá lè kó àwọn èèyàn wá lọ sí irú mútọ́ park gbogbo ibi tí wọ́n máa ń fi àwọn ọmọ ṣe oríṣiríṣi nǹkan wọ́n á kó wọn tábàdẹ̀ kó wọn kì í ṣe pé àkàn máa kó wọn a máa kàn dà wọ́n sí kìnìún wọ́n máa kó wọn lọ síbi tán ti máa lè ṣe iléèwé a ní àwọn iléèwé tó wà fún gbogbo orú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ pé ìjọba ló ń ṣe wọ́n. Hmm, ẹ̀kan yẹn ẹ sọ nípa bí ẹ ṣe máa ń dà wọn síta tó máa lọ wo bí ìlera ibìkan ìṣeré àwọn ọmọ àwọn àìjíǹnì bí another àwọn tí wọn bá meet standard yìí kí ni sanction tó wà fún ọ ìyàwó lẹ́yìn jẹ wọ́n. a máa ń ti ilé iṣẹ́ mu a máa ń dá iṣẹ́ yẹn dúró ọ̀ǹtì tó bá ṣe nǹkan ta ní kan ṣe ìgbà mi ò tẹ̀lé jẹ́ pé dídá dúró pátápátá ni tí wọn ò lè ṣiṣẹ́ yẹn mọ́ rárá tíjọba bá dẹ̀ sọ pé yẹn ò ní ṣiṣẹ́ kò lè ṣe nítorí wọ́n á ti ilé iṣẹ́ yẹn wọ́n á gba gbogbo òwe wọn wọn ò lè wọn ò lè operate ń bẹ̀ yẹn mọ́ àwọn ilé ìdáná kan ṣe máa ń ṣe yẹn. bẹ́ẹ̀ ni a máa ń lọ ibikíbi tí wọ́n bá ti gba ọmọ iṣẹ́ tí ọmọ iṣẹ́ tó bá ti lè kọjá márùn-ún tó bá ti lè kọjá márùn ó yẹ kó kó fi orúkọ sílẹ̀ pẹ̀lú wa ṣùgbọ́n àìmọ̀ṣe kò rí bẹ́ẹ̀ jáde throughout Nigeria kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó yẹ kó jẹ́ nìyẹn standard nìyẹn pé tí ọmọ iṣẹ́ bá ti pé márùn tó pé mẹ́wàá tó pé mẹ́ẹ̀ẹ́dógún nínú iléeṣẹ́ kan ìbàjẹ́ irun náà ń dì ìbàjẹ́ aṣọ náà rán ìbàjẹ́ bàtà náà ń ṣe nǹkan kí nǹkan yòówù tó máa máa ṣe wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀lé òfin wọ́n gbọ́dọ̀ fi orúkọ sílẹ̀ alátẹ̀mọ̀ pé wọ́n wà ń bẹ̀ particularly àwọn tó bá jẹ́ pé factories àwọn tó ń produce nǹkan so a tiẹ̀ ní odindi department tó jẹ́ pé wọ́n ń ṣe factory inspections wọ́n máa lọ lọ wo àwọn factories yẹn torí bẹ́ẹ̀ ni àwọn èrò máa ń pọ̀ táwọn òṣìṣẹ́ máa pọ̀ rẹpẹtẹ tí oríṣiríṣi nǹkan dẹ̀ lè ṣẹlẹ̀ sí wọn tí kò bá sí ìjọba tó ń dáàbò bò wọn. ẹ ṣe gan ní báyìí a rí i pé àwọn tó wá láti ìlú òyìnbó wọ́n máa àwọn èèyàn sọ awuyewuye ń lọ pé wọ́n wá ń gbaṣẹ́ tó ẹ̀ka àwọn àṣẹ tábà wọ àwọn contractors yẹn ẹ̀rí pé èyí ló pọ̀ nù wọn inú ń bí àwọn aráàlú àti pé wọ́n wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé wọ́n ń gba iṣẹ́ wa ṣe ń tòótọ́ ni àbí àwa là mọ́ṣẹ́ yẹn lè fi ń gbé fún àwọn aráàta níjọba tó ń kọ́ńtrátì fún àwọn aráàta. oríṣiríṣi ìdí ni àwọn èèyàn fi máa ń wọ ìlú láti wá ṣiṣẹ́ ìgbà míì tìtorí pé àìlówó tó wa a máa ń ṣe agreement tá a máa sọ pé ìlú yìí o wá bá wa ṣiṣẹ́ ní nàìjíríà o pé ṣùgbọ́n ìwọ ló ní owó tó fẹ́ gbé sílẹ̀ fún wa o tó bóyá nínú ẹ̀ wọ́n máa fún wa lọ́fẹ̀ẹ́ bóyá nínú ẹ̀ wọ́n máa fi ṣe lóònù fún wa pé tó máa yá wa pé èyí tó lè yá wa yìí o ó máa tó ogún ọdún ká tó máa sọ báyìí báyìí la dẹ̀ ṣe máa máa sọ ṣùgbọ́n títorí pé àwa fẹ́ irú ọ̀nà sí a fẹ́ ọ̀nà yẹn léni léni léni a fẹ́ rélùwé wa léni léni léni títorí pé a ní ìdí ẹ̀ a fẹ́ pé káwọn èèyàn wa lè máa múùfù kán lè máa ṣiṣẹ́. torí àwọn èèyàn kan sọ kí ni mo ti bá um, president engineer sọ wọ́n ní tán bá ṣe tán bẹ́yẹn wọ́n wá kó máa ná àtẹ̀pé ìdí wọn ló wà ní ìsílẹ̀ á di pé ẹ̀yin náà lè máa pè é. ẹ má jẹ́ ń tàn yín ẹ má jẹ́ ń tàn yín táwọn ìran èèyàn wa bá máa ṣòótọ́ tí ìjọba bá gba àwọn aráàta pé kàn wá wọlé nítorí there is what we call legal migration so àwọn èèyàn lè wá ṣiṣẹ́ ń bí òfin àláwẹ̀ báwa náà ṣe lè lọ síbòmíì lọ ṣiṣẹ́ tó bá tó bá wá ṣiṣẹ́ níbi kò sí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ tí kò sí àwọn èèyàn wa tó gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú wọn kò sí gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe bóyá lójú ọ̀nà àbí nǹkan kan àwọn engineers wa wà nínú ministry tó gbọ́dọ̀ bá wọn ṣiṣẹ́ òfin nìyẹn ṣùgbọ́n bóyá wọ́n wá kọjú mọ́ nǹkan tó ní kàn ṣe àbọ̀ kọjú mọ́ ìyẹn ni wàhálà ìyẹn ló máa fi di pé tán bá ń lọ wọ́n fún yín ní ìwé tẹ́lẹ̀ kà ìgbà tán ti mú lé yín lọ́wọ́ ńgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ìka ló yẹ kẹ́ ti sọ pé ẹ láti sọ bá a ṣe máa rí kíní yìí kà so ká ní wọ́n rí kà nígbà tán ti mú lé wọn lọ́wọ́ kò sí pé wọ́n lọ wọn ò ní ìwé tán máa kà lọ́wọ́ so táwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tán bá wọ inú ìlú áìdà kó jẹ́ pé wọ́n wá nítorí pé experts ni wọ́n tí wọ́n mọ nǹkan tó ń ṣe yẹn jù wá lọ tàbí kó jẹ́ àwọn náà gbé àwọn ẹ̀rọ yẹn wọ̀lú tí ó dẹ̀ jẹ́ pé àwọn náà ṣe ẹni tó bá ṣe nǹkan ló máa mọ gbogbo bí ọ̀rọ̀ ẹ̀ ṣe rí àwọn náà ṣe sọ wọn àkọ́kọ́ wọlé ṣùgbọ́n àwọn èèyàn wa yẹ kó fojú sí nǹkan tó ní kó fojú sí so that nǹkan yẹn á yé wọn táwọn èèyàn yẹn bá fi máa lọ ẹ̀yin ti mọ̀ ọ̀pọ̀ tẹ́ máa ṣe ẹ̀yin náà rẹ̀ tó wá kọ́ àwọn ọmọ tiwa púpọ̀ nínú gbogbo àwọn nǹkan tí wọ́n bá wá ṣe tí àwọn tó wá láti ìlú míì bá wá ṣe nínú ìjọba tó jẹ́ pé ó ó nífẹ̀ẹ́ ìlú nǹkan tó máa ṣe ni pé àwọn tí wá gan máa ń lọ sọ́hùn wọ́n á tún lọ sọ́hùn wọ́n á ní kán lọ kọ́ wọn gbà tó bá dọ̀hún ìdajì wọn ò ní kọjú mọ́ nǹkan tó ní kán lọ kọ́ ibòmíràn máa gbà ṣùgbọ́n ká sọ pé wọ́n lọ wọ́n ṣe nǹkan tó ní kàn ṣe by the time tó bá padà dé wọ́n máa wúlò lọ́pọ̀lọpọ̀ fún orílẹ̀-èdè wa tèmi bá máa sọ nǹkan kí nǹkan nísìnyí nǹkan tí máa sọ ni pé kí àwa tí a gbé ara wa ní Nigerians tá a dẹ̀ jẹ́ experts pé káwa náà ká jọ ká fẹ́ràn ìlú wa ká fi ìfẹ́ hàn fún ìlú wa tá a bá fi ìfẹ́ hàn fún ìlú wa à fojú sí nǹkan tó bá yẹ ká ṣe tó bá ní ká sáìnì pé wọ́n ti ṣiṣẹ́ kan tán tó ò tí ì ṣe tán á sọ pé wọn ò tí ì ṣe tán ṣùgbọ́n ẹ̀rù máa máa bà wá ẹ̀ máa máa ṣe oríṣiríṣi ọ̀nà la máa gbé gbà ṣùgbọ́n pé ká lè sòótọ́ ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ ká lè sòótọ́ ní nàìjíríà. lẹ́nu gbogbo awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ minimum wage báwo lẹ ṣe ń ṣe láti rí pé àlàáfíà jọba ní àsìkò yìí. ìkíní ni pé aládarí wa pátápátá ààrẹ wa ààrẹ muhammadu buhari wọ́n fi tọkàntọkàn fẹ́ ran àwọn òṣìṣẹ́ lọ́wọ́ lórílẹ̀‐èdè wọ́n fẹ́ pé kí gbogbo wa ká wà lálàáfíà ìdí nìyẹn tó fi dá kọ́mítì sílẹ̀ bí wọ́n ṣe bọ́rọ̀ yẹn ṣe jáde báyìí náà dá ẹgbẹ́ yẹn sílẹ̀ pé kán wo ọ̀nà tó fi máa ṣe é tí wọ́n fi máa lè jẹ́ kí owó yẹn kó lọ sókè pé kó má jẹ́ oye tó jẹ́ tẹ́lẹ̀ ìgbà táwọn èèyàn yẹn máa jáde ni wọ́n jáde tó sọ pé oye báyìí làwọn fẹ́ pé kó jẹ́ minimum wage wọ́n jọ gbogbo wọn àgírí sí i nǹkan tó yẹ ká ṣe níbi oṣù kan ká fi máa wá ń bí wa lọ́hùn-ún oṣù kan gan ò tó láti fi pe gbogbo ìpele ìpele tó yẹ kó wo ọ̀rọ̀ yẹn bọ̀ bàbá ní pé kíákíákíákíá ni wọ́n gbọ́dọ̀ ṣe ìyẹn la fi pé wọ́n kọ́kọ́ ṣe federal executive council wọ́n parí ìyẹn tán wọ́n tún pe national economic council national economic council wọ́n tún ṣetán pẹ̀lú àwọn wọ́n tún pe council of state wọ́n ṣe gbogbo ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì gbogbo àwọn former presidents náà kó gbogbo wọn jọ pé ó yá ó yá ó yá ọ̀rọ̀ yìí ó jẹ́ pàtàkì fáwọn láti ṣe àwọn yẹn náà wá sọ pé twenty seven thousand òun ni wọ́n máa fi owó yẹn sí. Si ṣùgbọ́n bí ó ṣe tún jẹ́ bàbá lọ́kàn tó ló tún sọ pé ààrẹ wa tún sọ pé ó ti o pé tí àwọn ti bí bá sọ pé wọ́n ti ẹ̀ lè san thirty thousand tí wọ́n ti sọ nínú ìpè ẹgbẹ́ tí wọ́n sáré tán dá sílẹ̀ committee tí wọ́n dá sílẹ̀ pé federal government wọ́n ṣe tiwọn ní thirty thousand pé so that a lè rọ gbogbo àwọn èèyàn lọ́rùn ṣùgbọ́n wọ́n dẹ̀ tún wá ní pé nǹkan tó yẹ ká ṣe tá a bá ti decide nǹkan tá a máa ṣe ni pé ká gbé lọ sí National Assembly wọ́n dẹ̀ tún gbé lọ sí national assembly ó tún kọ lẹ́tà pé kàn fún ní accelerated hearing ìyẹn mi pé kàn ṣe kíákíá kó lè tètè jáde so that ọkàn àwọn èèyàn á lè balẹ̀ ìjọba fẹ́ ó ní ìfẹ́ àwọn òṣìṣẹ́ lọ́kàn ó dẹ̀ fẹ́ pé kí àwọn òṣìṣẹ́ wa kí kí kébi má pa wọn kí wọ́n lè fi tọkàntọkàn kán lè fi ṣiṣẹ́ ìyẹn ni wọ́n ṣe ṣe gbogbo nǹkan tó ń ṣe a dẹ̀ gbàdúrà nígbà tó dẹ̀ ti dé National Assembly wọ́n á tètè ṣe bá ṣe sọ sí kí ọkàn gbogbo wa kó lè balẹ̀ ká lè wà lálàáfíà èmi gan fẹ́ pé kán fowó kún owó <laughs> gbogbo àádẹ́dà bàbá ti sọ pé gbogbo wa la máa rẹ́rìn nígbẹ̀yìn. àbúrò máa wọ asu strike àrí pé join yẹn sí wọ́n wà ní wọn kọ wọn ọ̀dọ́ síbi iṣẹ́ láti lọ kọ́ àwọn ọmọ yìí adẹ́rí pé ọmọ yìí wà ní kí ni àjọ yín ṣe láti rí i pé wọ́n dẹ́kun strike àti pé káwọn ọmọ lè padà sí iléèwé. ní ti asuu yẹn àfi ṣàkó máa bẹ àwọn lecturers àwọn asu, ká ṣàbẹ̀ wọ́n kàn jọ kàn torí ọlọ́run tìtorí pé a ti ṣe ìpàdé tó jẹ́ pé a ti wà ń bí dago méjìlá òru a ti dago kan òru a ti sọ̀rọ̀ sókè a ti sọ̀rọ̀ sísàlẹ̀ owó yìí ò sí ìgbà tá a tẹ̀ tún ṣe ìpàdé tá a ṣe gbẹ̀yìn wọ́n láti lọ mú owó nínú àwọn owó míì tó tún ní pé òkè ẹ ṣáà tó fún wọn pé wọ́n sọ pé àwọn yunifásítì pé wọn ò ní àwọn nǹkan tó yẹ kó máa lò gbogbo tools gbogbo instruments gbogbo requirements wọn tó fi máa lè kọ́ àwọn ọmọ dáadáa kò sí ń bẹ̀ a ní pé ó yé wa bẹ́ẹ̀ ó ń wà wá náà pé kó rí bẹ́ẹ̀ pé kí gbogbo nǹkan kó máa lọ mèremère ṣùgbọ́n tí a bá tilẹ̀kùn ibẹ̀ tí wọn ò bá bẹ̀rẹ̀ sí tá a bá máa ṣiṣẹ́ lọ kò sí bá a ṣe lè tẹ̀síwájú a ti bẹ̀ wọ́n títí gbogbo nǹkan tó ní wọ́n fẹ́ ìjọba ti làkàkà láti rí i pé a fún wọn ju bí a ti ṣe lè ta ṣe lè kópò pẹ̀lú lọ ṣùgbọ́n àwọn ṣàfà kékọ́ rí pé àfi tí gbogbo ẹ̀ bá pé kò dẹ̀ gbogbo ẹ̀ ò dẹ̀ lè pé nítorí gbogbo kò sẹ́nì kankan náà tí gbogbo ẹ̀ pé lọ́dọ̀ ẹ̀ bá ṣe wà yìí so pé kán kàn ní sùúrù kán ṣàánú kán ká tún tún àwọn Eh, agreement wa a tún ní ká tún tún ṣe pé ká spread kìíní yìí so that wọ́n á máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ and àwọn nǹkan míì wà tó jẹ́ pé àwọn gan sọ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe tó jẹ́ pé yunifásitì ń bẹ̀ ló yẹ kí àwọn ideas yẹn kí gbogbo innovation yẹn kó ti máa jáde tó bá jáde tí ó di product táwọn kan lè float táwọn èèyàn lè fowó sí tó lè di nǹkan tí gbogbo ayé máa máa rà ìyẹn ni pé owó á pọ̀ sí. ṣé gan ni mà ẹ torí àsìkò mo máa jan bíi question mẹ́ta papọ̀ ẹ à ń sọ̀rọ̀ nípa skill acquisition center ṣé a ní lórílẹ̀‐èdè wa ah. tó bá yẹ pé a ní a fẹ́ mọ̀ um, níbo làwọn skill acquisition centers níbo ló wà àti pé àwọn ọ̀dọ́ tó bá ní um, ìfẹ́ sí àwọn skill acquisition báwo ló ṣe dènà access. ok a ní skill acquisition center ní gbogbo orílẹ̀-èdè pátápátá. Nigeria. àwọn kan wà tó jẹ́ pé àwa um, ministry of labour làwa kọ́ àwọn kan wà tó jẹ́ pé NDE national directorate of employment àwọn náà kọ́ then àwọn kan tó wà tó jẹ́ pé women affairs ministry of women affairs and social development àwọn náà kọ́ àwọn kan wà tí youth uh, development táwọn náà tún kọ́ so wọ́n pọ̀ lórílẹ̀‐èdè Bí àwọn èèyàn ṣe máa ṣe ni pé tí wọ́n bá mọ̀ pé skill center kan wà ní agbègbè wọn, wọ́n á lọ síbẹ̀ wọ́n á gba fọ́ọ̀mù. Fọ́ọ̀mù yẹn ọ̀fẹ́ ni, wọ́n ń fowó gbà. At least ní titi wa, a kì í wọ́n ń fowó gbà. Wọ́n á fìlì fọ́ọ̀mù yẹn, wọ́n á dẹ̀ sọ nǹkan táwọn fẹ́ ṣe níbẹ̀. A ní àwọn mìí tán tí ń ṣe, ehm, mechanical work. Aláwọn mìí tán ń ṣe catering. Aláwọn mìí tí wọ́n ń ṣe um, plumbing uh, oríṣiríṣi iṣẹ́ so wọ́n á lọ síbẹ̀ èyí tí ó bá jẹ́ pé iṣẹ́ tó ń ṣe níbi tí wọ́n lọ yẹn èyí tó bá fẹ́ ṣe ń bẹ̀ wọ́n á fi sínú fọ́ọ̀mù wọ́n á dẹ̀ rẹ̀ wọ́n á dẹ̀ máa ṣe àní èyí tó jẹ́ kínní fún mi ni pé ó yà mí lẹ́nu pé àwọn èèyàn púpọ̀ wọn ò mọ pé ọ̀nà àbáyọ yìí wà torí wọ́n máa fún wọn ní certificate eh, trade test certificate tó jẹ́ pé wọ́n lè fi ṣiṣẹ́ wọ́n dẹ̀ máa ń gbà wọ́n níbikíbi tí wọ́n bá ti fẹ́ ṣe iṣẹ́ yẹn àwọn mechanics tó ń tún mọ́tò ṣe wọ́n ń kọ́ wọn níbẹ̀ wọ́n á dẹ̀ gba certificate tó jẹ́ pé wọ́n lè fi di driver mechanic ní àwọn ibi iṣẹ́ tí olọ́jọ́ iwájú ibi tán bá lọ. ṣé àǹfààní kankan wà bíbọ̀ ìbẹ̀rẹ̀ yẹn ṣọ́ máa ń fún wọn lówó bí alọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù. wọ́n máa ń fún wọn lówó ní ọ̀sọ̀ọ̀sẹ̀ wọ́n tiẹ̀ ń fún wọn ní accommodation wọ́n ń gbé bẹ̀ wọ́n ń fún wọn lóúnjẹ wọ́n ń fún wọn lóúnjẹ wọ́n ń gbé bẹ̀ wọ́n dẹ̀ tán bá dẹ̀ ṣe tán a máa fún wọn ní àti ẹ̀ máa ṣe yẹn láìpẹ́ yìí sẹ́yìn tá a máa fún wọn ní gbogbo e, tools tó máa lò tó máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ irú àwọn tó bá ṣe vulcanizers wọ́n máa fún wọn ní machine wọn yẹn wọ́n máa fún wọn ní gbogbo àwọn cables gbogbo nǹkan irinṣẹ́ tó máa lò wọ́n máa kó fún wọn wọ́n á tún fún wọn ní owó tó máa fi máa ra epo sí generator fún àwọn tó ń fún generator àwọn tó ń ṣe catering wọ́n máa fún wọn freezer wọ́n máa fún wọn cooker gbogbo ẹ̀ náà ń ṣe oh, but a ní owó tó tó bẹ́ẹ̀ láti fi pariwo pariwo pariwo ṣùgbọ́n gbogbo iṣẹ́ yẹn ló ń lọ. ẹ ṣe gan ni ẹwà ní ìparí mà ẹwọn òṣì tí ò lè ní fún gbogbo orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà. nǹkan tèmi kò lè sọ fún àwọn òṣìṣẹ́ ni pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká tẹpá mọ́ṣẹ́ ká má yọ̀lẹ tá a bá tẹpá mọ́ṣẹ́ bá ti ẹ̀ wò pé ó iṣẹ́ ìjọba o bóyá wọn ò fún wa lówó wọn ò ṣe wọn mọ̀ ṣùgbọ́n nǹkan tá à ń kọ́ experience tá à ń gain tá bá jáde àwa fúnra wa á rí lò láti fi gbé ìlú wa sókè ìtẹ̀síwájú orílẹ̀-èdè nàìjíríà ó wà lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ó wà nínú ọjà ó wà nínú oko àwọn tó lọ ń gbìn nǹkan farmers ó wà lọ́wọ́ àwa tá à ń ṣiṣẹ́ tá à ń ránṣọ tá a ń rán bàtà tá a ń ṣe tá à ń mọ̀ kí gbogbo wa ká tẹpá mọ́ṣẹ́ ká má má dúró de owó tó ń kàn má má dà sí wa lórí owó tó ń dà sí wa lórí kò lè pẹ́ ṣùgbọ́n owó tá a bá ṣiṣẹ́ fún ó máa di tiwa ó dẹ̀ máa di tàwọn ọmọ àtàwọn ọmọ ọmọ wa ìyẹn lèmi máa sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ pé kọ́lọ́run ran gbogbo wa lọ́wọ́ ká ṣe nǹkan tọ́lọ́run fẹ́ ká ṣe tá ṣe ń ṣe ọlọ́run á máa fi ìbùkún sí nàìjíríà dẹ̀ máa tẹ̀síwájú. ẹ ṣe gan ìyá wa ẹ ṣe tí a pè yín lórí ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà mo lérò pé tá a bá tún pè yín lọ́jọ́ mi ẹ máa jẹ́. lágbára Ọlọ́run ẹ ṣe gan ni. tó ẹ̀yin ara lé ẹ ti gbọ́ nǹkan tí ìyàwó aṣọ wọn ní ká tẹpá mọ́ṣẹ́ ká má ṣe yọ̀lẹ́ pé gbogbo nǹkan tá a bá rí tá à ń ṣe pé ká máa ṣe ká lè máa fi tọkàntọkàn ṣe kí Olúwa kó lè bùkún sí orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí náà orúkọ tèmi ò yàtọ̀ orúkọ mi Abímbọ́lá Wọlé Aṣírò látọ̀dọ̀ mi àtàwọn tó mú kí ètò ìkó wá sí